ụwa chineke ọkwa gị na-asa m show me love everyday ah chineke ị na-eme m mma ee ọkwa gị na show me love everyday I don't know I love you so because of me Oya shout Alleluia, Oya tiba Alleluia, Make you shout hallelujah. Hey, odim karala. Ifomi neme. Olomi nalu. Ifunaya gitru maya. Love you the more than enough, and nothing can ever come between us. Opingo lumero bena. I trust I know because I know that you are the only way. Turn my money to dancing. Second, going photo, seven photo. Saka, boy, simple gun, one attack, go me be like Sawi the lotto. aquí kọ́. ó ṣe ó jẹ́ kí n gòkè àgbà. ó ṣe ó bá mi ṣe ó dá mi ṣe ó jẹ́ kí n rí lé pé. ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ayé dùn mí so. ó ṣe ó bí ṣe I perfect but you no make them silence me. ó ṣe ó ṣe mo ti rókun mo ti rọ́ṣà mo ti ríṣẹ́ wọ́rẹ́ lórí ọ̀tà àwọn àìsàn wọ́n ti bọ́ta àìní gan ti bọ́ sí gọ́ta alákìísà ti wá dá láṣọ lélẹ́kùn kúndẹ̀ lẹ́ràn dáńsákì fún bàbá mi tó pọ̀ tó pọ̀ tó rẹpẹtẹ. jẹ́ ká ara bàbá òróró mi ti kún garawa orí ọ̀fẹ́ pé mi jàlága ẹ̀mí mi gan ti wá bàlága ó wá bàlága ó yára bàbá òróró mi ti kún garawa orí ọ̀fẹ́ pé mi jàlága ẹ̀mí mi gan ti wá bàlága. Ah, Chineke onye na-eme mma Chineke ọkwa gị na-asọ